وقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول مذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسر ومسح الأذنين سنة وما فيه فريضة نعم. بسم الله الحمد لله والصلاة والسلام على تمام الأكملان وسيد المرسلين وعلى آله الطيبين وصحابته الأكرمين الأجودين وكل من اتبعهم بإحسان إلى يوم الدين أما بعد tí adédọ́ náà ni ọ̀rọ̀ nípa sunan tí a fa wa alimam ibn abi zayd al-Qarawani rahmanulah tí wọ́n ń sọ fún wa láti ń kà fún wa nínú sunan sunan alwala àti sọ ọ̀nà tí wọ́n fi sọ bẹ́ẹ̀ pé tí wọ́n fi sọ bẹ́ẹ̀ ni pé fífọ́ ní èdè kátó sẹ́lẹ̀ ọ̀la nínú sunan lọ́wọ́ kò yẹ kó ṣe náà làyàn náà so bákan náà wọ́n ti àlàyé síwájú pé kì í ṣe pé ó wà ní fífọ́ méjèèjì nínú níbi tí tábà so kì í ṣe pé ó wà ní ọ̀nà ọ̀nà bí wọn kàn fi sọ̀rọ̀ yẹn àbí atú ọ̀nà atú ọ̀rọ̀ wọn sí ọ̀nà àdúkùnà tó kókò ní takora wọn àbí tí wọn fi sọ níwájú náà so ní kúkúrú nínú súnà lọ́la ni káfọ́ méjèèjì ẹ̀rí ẹ̀ adisọ́nù hadith àbí rẹ̀ ọ̀dọ́ ọ̀nà tó wà ní sọ̀rọ̀ ìhàyè nípa ẹni tó bá jí níbi ohun ara tí àwọn màlìkí ọlọ́mọlá tí wọ́n ti ń sọ pé súnà lọ́la kí afọ́ méjèèjì ká tó ṣe àlọ́lá àbí ká tó máa ṣe ká tó ń bá lọ́la lọ inú súnmọ́nù àlọ́lọ́jẹ́ nínú àwọn hadith tí wọ́n ti sọ pé inú súnmọ́nù lọ́jẹ́ ká ṣe àlùwàlà yóò kó ká fọwọ́ méjèèjì òun náà ni hadith hemron hadith Uthman bin Affan radiyallahu anhu tí hemron tí wọ́n gba látọ̀dọ̀ tí wọ́n jẹ́ ẹrú fún Uthman bin Affan radiyallahu anhu àwọn fẹ́ẹ́ sàhábà pé wọ́n ní الصحابي الخلفة الراشد الثالث عثمان بن عفان dáa di máa yìí àbí dáa di tọ́lẹ̀ fi hì náà wọ́n ní kí wọ́n gbé omi kan wá wọ́n ní kí wọ́n gbé omi wá sí ibi tí wọ́n ti ń ṣe ibi àdàlẹ́tẹ̀ ní sàgbàlá wọ́n ní fa afọ́gàlà rí alákàfẹ́hì máa àn fa afọ́gàlà rí máa àn fàlásàlásà máa fàlásà máa bá tì àbí fàlásà máa fàlásà fàlásà wọ́n ní osman rajal'an nígbà tí wọ́n ṣe wọ́n fẹ́ sàlàyé bí anábì sàlàlá fún àwọn èèyàn sallallahu alaihi wasallam àmọ́ ní kí wọ́n dómi wá gbà tán dómi dé wọ́n fa afọ́ra aláyàdéhì fàgọ́sọ̀láhùnmá fàlàfàn fàlàfàn wọ́n ní sẹ́dínà ọ̀tún ọ̀dẹ́ àlàn wọ́n máa da omi sí ọwọ́ méjèèjì wọ́n dẹnu sọ́wọ́ méjèèjì fàgọ́sọ̀láhùnmá fàlàfàn fàlàfàn wọ́n fọ́ méjèèjì ní ẹ̀ẹ̀mẹ́ta eh, ẹ̀ẹ̀mẹ́ta so bákan náà nínú àtàràbí tí àwọn ọ̀pọ̀lọpọ̀ onímọ̀ sí sọ pé ìfọ́ méjèèjì yẹn inú súnà bàbá lọ́wọ́ àná torí pé ẹni tí àdéhùn sàhábì abdulil Usman bin Affan tí wọ́n ti sàdáyé bá nàbí sàlọ́ lásìlọ́ sàlọ́ ó kó àwọn akọ́jọ́ náà lọ́la sínú bẹ́ẹ̀ ní tọ́jọ́ súnà suna náà àwọn súnà tó ń lọ́wọ́ àbẹ́ òun náà ní ìfọ́ méjèèjì ní àkọ́kọ́ kátó bẹ́ẹ̀ lọ́la. بين حديث عبد الله بن زيد المازني النجاري الأنصاري رضي الله عنه أنصار الصحابة بين حديث عبد الله بن زيد pé wọ́n gba àdéhùn wa níbi wọ́n gba àdéhùn tí wọ́n ṣàlàyé fún wa àdéhùn tó ń ṣàlàyé dáná bíi ṣàlọ́ lásán lọ́sọ̀rọ̀ fún wa wọ́n ní fa'akfa'a àdéhùn tó fa'akfa'a ala yadihi ma'an so sahabi fagasalaha fagasalaha masalasa wọ́n ní sahabi ìdánisíọ́wọ́ adamisọ́wọ́ wọn so lẹ́ẹ̀mẹ́ta àyè wọ́n fọ́ lẹ́ẹ̀mẹ́ta. so látara bẹ́ẹ̀ ẹ̀rí mi náà tó ní pé fífọ ọwọ́ síwájú kí a tó ṣe àlùwàlá nínú súnà ní ó wà kì í ṣe nínú ọ̀rìn àlùwàlá so ọ̀rọ̀ yìí náà ni tí wọ́n sọ ní mọ́tò àbámọ́ àdìpọ̀ àmọ́ lọ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ tí alimam Shafi'i náà sọ nìyẹn àti alimam Abi Hanifa àti alimam Abu Hanifa alimam Malik alimam Shafi'i alimam Ahmad rahimahullah. نعم أذكرني هو ولأن ولأن ولأن ولأن اليدين أبي ولأن اليد ألا تنقل الماء إلى أعضاء الوضوء فغسل فغسلها سنة أولا تنري كي ọwọ́ tí a ń fọ yẹn wọ́n ní ó jẹ́ irinṣẹ́ tí wọ́n fi ń bomi wọ́n fi ń bomi lọ síbi àwọn ààyè erékèrékè ààyè tí ọdún sí ààyè àlọ́ àlá so that fífọ̀ rẹ̀ kì í sọ̀rọ̀ yẹn súnà ní jẹ́ bákan náà wàlá àná lòdù àtọ̀hárọ̀tún so àlùwàlá sèrè náà ọ̀rọ̀ yẹn ní àfihàn ìmára lọ́jẹ́ ìmára lọ́jẹ́ fífọwọ́ fún nǹkan bẹ́ẹ̀ sókèrè kòkò tó ṣe ọ̀rìn yẹn so that láti jẹ́ súnà ní ṣùgbọ́n bẹ́ẹ̀ kéèyàn kéèyàn fọwọ́ yìí ọmọ súnà lọ́wọ́ ara kéèyàn sì fọdà torí pé ní wọ́n má jẹ́ pé tí ọwọ́ ta kò kọ́ mọ̀ tó pé yóò wá dọ̀tí oríṣiríṣi àlùwàlà tí wọ́n ní ká fọ̀ àmọ́ náà bàbá tó ní wọn. والمضمضة هذه فلا المضمضة يعني تنجي المضمضة نود الأربعة يعني نود نود الأربعة في حقيقة أبي صفة بيان شين سي بيان سين بيان سين يون so ما يريد هذا كل سنة بيان أنا أدرك نسمع ولا لا أوه أتجمع تدق أوه oṣù fọwọ́ ní yéèdì bẹ́ẹ̀ náà nínú àdùmọ́dọ́dọ́ yíyọnu ẹlẹ́kẹta àdùsìn sharp fífín musímú ẹlẹ́kẹrin àdùsìn sharp àdùsìn far àdùsìn far àbí àdùsìn far kí èèyàn ó fa omi jáde padà. so bẹ́ẹ̀ ni mẹ́sàlẹ̀ òhùnmẹ́yìn kí wọ́n fa omi kí wọ́n yọnu kó fi mú kó fa ọmọ padà sí ọmọ tó fa sínú padà ó di mẹ́rin àbí sọ bẹ́ẹ̀ náà ni masfo al-odunayi pípa etí méjèèjì márùn-ún yìí ni afárá dakọ̀ níbí ẹ̀rí lórí pé alimọ́dọ́dọ̀ àti alistinshak wípé káfara fímú kápẹ́nu káfọ́nù yọnu àti káfọ́nù fímú ká sì fàjáde padà ẹ̀rí pé pé súnmọ́ ni tí ọ̀pọ̀lọpọ̀ ní àríkà ọ̀pọ̀lọpọ̀ ní mọ̀dé ní wọ́n sọ pé súnmọ́ ni wọn ní òun náà ní hadith sọ̀rọ̀ náà fún àgbàdo aláta ní sàlàyé bí anábì ti ṣàlùwàlá fún wa wọn sọ pé wọn ní anábì sọ̀rọ̀ wọn ní bí sọ̀rọ̀ náà fún àgbàdo aláta afọ́gá lẹ́yìn àbí alákàfẹ́hì máa fàgàsálà máa sàlàfà pé à ń da omi sí ọwọ́ ọwọ́ tí wọ́n da sí wọ́n fọ̀ di ọ̀rùn ọwọ́ alukaf ọ̀rùn ọwọ́ yẹn kí wọ́n fọ̀ ọ́. Eh, àwọn ọ̀rọ̀ báyìí náà wọ́n fọ kẹsì pé wọ́n sọ jù bẹ́ẹ̀ lọ. bàtà ń fa lọ́nà fàtàmọ́dọ́dọ́ fún mọ̀tàmọ́dọ́dọ́ wọ̀sán ṣọkọ stanford lẹ́yìn ìgbà wọ́n yọnu lẹ́yìn bàtà wọ́n yọnu tán wọ́n fi mú stanford wọ́n da omi tí wọ́n fa omi jáde padà omi tó ń fi mú. wọ́n lè gba àwọn ẹlẹ́wọ̀n yìí sunan ọ̀la ní gbogbo àwọn tí a máa ń ṣe àwọn kan tí a máa ń ṣe ní síwájú kí wọn tó bọ́ sí àkọ́kọ́ ọ̀ràn yàn láti ń jẹ́ gáàsì ìwájú yìí ń jẹ́ pé àwọn fọ ojú so bẹ́ẹ̀ náà nínú àwọn tí a jù nínú àwọn tí wọ́n ti sọ̀rọ̀ pé fífímú àti ríra pípa mú àti yíyọ náà àti pípa mú àti fífímú àti fífọmi jáde mú kìí ṣe nínú ọ̀ràn yàn lọ́la ó ní àyà àyà tòlódó suratul أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين أنا ولا أقول شيء كتبت في الوقيم أو الكيم تبعت من حدث يعني كنت سيال ولا جاء يا رب جاء باتي لا لا تله بدنك أشياء ولا àwọn kata afa níbi àbàdà àwọn náà wọn padà ṣe pé fáfíìlì owó ìjọ ọkùnrin ọjọ ọkùnrin kàbẹ ìdíyà fún lẹnu ọba fìpé káfọ ojú wa méjèèjì káfọ asọrí káfọ àwọn ojú wa so gáàsì ìwájú ẹkẹjì gáàsì ìgbàdé ìnáwó sọkọyì káfọ ọwọ́ wa méjèèjì lọ sí ibi ìbáwọn káfọ ìbáwọn àpapọ̀ ní o kò ìbáwọn àpapọ̀ so ẹ̀kẹta òun ni masoro ras kára pa orí wa. Hmm. ẹ̀kẹrin ó ní kí afọ ẹsẹ̀ wa méjèèjì títí dé kókósẹ̀ àáfà kókósẹ̀ náà papọ̀ mọ́ ni ìyẹn padà bí kókósẹ̀ àáfà kókósẹ̀ papọ̀ mọ́ papọ̀ mọ́ ẹsẹ̀ tá a fọ̀ síbi àtàwọn kan mẹ́rin wọn ní ọlọ́run ọba ọ̀dàkọ yíyọnu síbẹ̀ àti fífín mú àti káfọn jáde ńbẹ wọn náà ọ̀dàkọ síbẹ̀ nítorí wọn pé àwọn kan tí wọn kàn bí àdúrà láyè àníbi ayáfẹ́ òdòwò àwọn lọ́jọ́ ọ̀ràn fún wa pé tábàtì sàbàlá ká máa ṣe dandan ni ká ṣe káfọ̀ bẹ̀ èyí tó yẹ ká pa dandan ni ká pa àti ọba yàtọ̀ sí tí a sọ yìí kì í sọ̀rọ̀ yẹn àbí tí a bá rẹ́rìí ni wọn ni kò sẹ́rìí mi tó sọ pé bóyá ìyọnu fi mú pé ọ̀rọ̀ yẹn ni. nta tó wá láti ẹ́sọ̀dọ̀ àwọn sàhábà oníbi hadith sàhábì aljalil alkhalifatul rashid salih Uthman bin Affan radiyallahu anhu sàhábà. wọ́n ti sàlàyé bá níbi ìsàlù aláàbí sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà sì ni ti abdullahi bin zayd sàbí lẹ́lẹ́ abdullahi bin zayd al-mazini náà sì wọ́n ti sàlàyé bí anábì ìsàlù aláàbí sallallahu alaihi wasallam odun tí anábì bá ṣe tí a sọ ní gáídìn pátá náà sọ sọkè pé tí anábì bá ṣe nǹkan so ntí àkọlù orúkọ àdìẹ ni pé nǹkan máa ṣe tí wọ́n ti sàlàyé fún wa so eh, tí yóò máa ní ìdájọ́ yóò máa ní ìdájọ́ ẹ̀sìn Eh, sorry yóò máa nídàájọ́ ìtàn bá fi ṣàlàyé yẹn tí àṣẹ bá pa látọ̀dọ̀ láwọn ọba àṣẹ tó pé ọ̀rọ̀ àmójúmọ́lù tí wọ́n tọ́ wá lápapọ̀ tí wọ́n tú tí wọ́n pé wọ́n sì tọ́ sílẹ̀ wọ́n fọ́ sí wẹ́wẹ́ ìtàn náà bí bá fi ṣàlàyé àṣẹ yẹn yóò máa nídàájọ́ àṣẹ tó wà àmójúmọ́lù yẹn tó bá yẹ pàrọ̀ àmì yóò máa jẹ́ ọ̀nà tó bá yẹ pé eh, tí wọ́n fi pa láṣẹ kì í ṣe ọ̀nà ntọ́ba fi fọ́ ọ̀rọ̀ ṣẹlẹ̀ tó fi ṣàlàyé nínú àwọn ìṣẹ̀lẹ̀ sọ́lọ́ sọ́lọ́ yóò máa jẹ́ wọn náà níjọ́ náà yẹn náà jẹ́ màdúró súnmọ́ nígbàtà náà tí ọba ti jẹ́ pé anábì bá ṣe nǹkan sallallahu alaihi wasallam tí wọ́n fi pàànàbì lẹ́yìn kéye àṣẹ kan àti sí pé ètò wa ní mojúmọ́ yóò máa ní dájọ́ àṣẹ yẹn náà náà so wọ́n bá jẹ́ pé anábì bá ṣe nǹkan sallallahu alaihi wasallam ti gáàmì ẹ̀ndì sallallahu alaihi wasallam tí wọ́n bá ṣe nǹkan láti pé tí ó sì pé báyà àṣẹ kan síwájú látọ̀dọ̀ náà bá sí wọn náà kúrán so àkọlù tó tàbí náà ni pé súnà ni wọ́n máa bí nǹkan yẹn lórí pé súnà àti mẹ́dù torí pé anabi sallallahu sọ̀rọ̀ àwọn oníṣẹ́ nǹkan tó jẹ́ makaro bẹ̀lẹ́ pé àwọn àṣìǹkan tó jẹ́ haram kò sí ọrùn kásọ pé báyà anabi ṣe nǹkan tó jẹ́ mubah níbi nǹkan tó jẹ́ pé anabi ń sàlàyé sí fúnra sallallahu sọ̀rọ̀ sọ ni pé ìtumọ̀ mubah pé ká ṣe ká má ṣe pé ó ṣe déédéé kò sí nínú tí ń jẹ́ ìbádà sọ látara bẹ́ẹ̀ aqallu tabi afal nabi sallallahu sọ̀rọ̀ fi ma fa'ala ibtida'an من غير أن يسبقه يعني أمر مجمل أو أن يسبقه أمر من عند من عند ربه سبحانه وتعالى فأقل رتبه الندب والاستحباب ونتم على دعوة من رسول ونتم على دعوة من رسول رحمه الله أجمعين إذا إذا كانوا بمسألة يتصل ماذا قلت تمام ونتم اختيار الشيخ فضل الشيخ العلامة الشيخ محمد المختار الأصولي رحمه الله. قول انت نبي باش صلى الله عليه وسلم كون صيغة فعله فعل النبي صلى الله عليه وسلم مش هتما شيء كون صيغة كون مش كون دون تعرف كوبايا أرض كوبايا ادوي كون بيتي أو يعني أدوية صلى يعني صلاة لا ترى به وجاكوي شكاية تام الصحابة صلى أبي أبي bí wọ́n ti ń ṣe bí wọ́n ti صلى الله عليه وسلم ti ń ṣàlàyé fún wa sọ̀rọ̀ sọ̀rọ̀ àbí tí wọ́n ti tún practice ẹ̀ fún tẹ̀lé ẹ̀yìn lákòókò wọn. oúnjẹ pàṣẹ wọn jẹ pé ń sàlàyé fáwọn náà ìbọn náà àlehùn àjùmáyé wọn jẹ ń sàlàyé bá nàbí yìí ṣe ni àwọn náà rí bá nàbí yìí ṣe àlùwàlá sọlọ sọlọ àwọn náà ṣe bá àwọn nàbí yìí ṣe fáwọn èèyàn ló mọ̀ sí pé bí wọ́n ṣe yọnu bí wọ́n ṣe sínú bí wọ́n ṣe fáwọn jáde mú inú súnmọ́ náà látànàbí ṣe ni sọlọ lọ sọlọ àtànàbí yìí ṣe ànàbí sọ pé ọjọ́ tí àná nìkan fa níbi àyà níbi àyà tí àṣẹ ti wá pé ká fa àwọn eréte mẹ́rin àná eréte mẹ́ta kápá ọ̀kan mẹ́ kápá orí bẹ́ẹ̀ wọ́n ní àyà yẹn so that níbi àyà yẹn a rí i pé bàtà nìkan fa ojú sọ́ọ̀sì lórí ojú ẹ̀kọ́ nǹkan pè ní ojú dandáwájú náà níta bá ti kọjú síyàn. انت بعد قد سنة سمي الوجه وجها لأنه يواجه به النار انت عارف انك واندواجه من الدواجه تركيا ما تنقجو سنة نعم عند مثل سورة انت وبات واجه انت بات هان او عن واجه انت ما تنقجو سنة انت بات هان به كسنة ليس مما يواجه به النار انت بقى هو الفرنسي انه كايونو كايونو àfọ̀mù sínú inú ẹnu ní ẹnu ni inú láti ẹnu sí so kì í sori òtì hmm, so wọn látara bẹ́ẹ̀ inú báàtọ̀nù fam wà báàtọ̀nù am inú inú imú kálukú wa àti inú ẹnu kálukú wa kò sínú ojú dáná ọ̀rẹ́ ìsọ̀rọ̀ mẹ́rin wájú ọ̀dọ̀ ìsìnkú kọ́ ẹ́pẹ́ tí wọ́n fi ń kọjú sí àǹkọ́ làwọn ẹ́pẹ́ tí wọ́n fi ń kọjú sí àwọn ẹ̀ náà ni èyí nǹkan ní kọjú sí àǹkọ́ ara nílẹ̀ láì ẹ̀kọ́ àwọn ọmọ kọ́ àti báyìí àwọn ará ṣòro túmọ̀ sí pé rọ́hìrò lóye jù náà láti kọjú sáwọn yẹn wọn náà sọ pé wọn sọ pé lẹ́yìn sẹ́mínà lọ́ọ̀ṣì bàtà pé kò ti sínú ojú òun tí ò sínú ọgbà wájú wọn kálukú wa àṣẹ tó lọ́n pa pé ká fọ gbangba wájú wa ojú wa báyìí ká fọ àṣẹ tó lọ́n pa wà hàn subhanahu wa ta'ala wa tabaraka fún kò débi pé ká fún ká kèé pé kò ṣe dandan fún wa kò ṣiṣẹ́ dandan fún apẹ́ ká sin omi sí mú kátà sọ pé ká sọ sọ pé dandan ká sì jáde padà torí pé ní ní táwọn fi omi sí lẹ́nu òun náà ní inú ẹnu ní táwọn fi omi sí níbi imú inú inú mú mi so kò sí níwájú so ọ̀rọ̀ tí wọ́n sọ ní ọ̀rọ̀ yìí ni ọ̀rọ̀ Imam Abu Hanifa àti ọ̀rọ̀ Imam eh, Malik rahmanulah náà ló fi jẹ́ pé mo máa dá afárá fi kàtó nínú súnmọ́ ìnàlọ́lá bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí alimam eh, Shafi'i sanan ṣùgbọ́n alimam ahmed rahmanlọ àwọn ní ìwé àtọwá ní mọ́tàbọ̀ wọn mẹ́ta ni àwọn ní ìwé àkọ́kọ́ wípé kí wọn òfin kí wọn ìyọnu eh, ìyọnu àti fífímú ìfọmísímú níbi àlùwàlá àti ibi ìwẹ̀ ẹni pé àsìkò harapin asọ́gọ́rọ́ wàlúkọ́dẹ́rọ́ ọ̀ràn yẹn ni o àwọn kàkọ́ ọ̀ràn yẹn. wọn kà kún ọ̀ràn yẹn rìwáyà yìí ẹ̀rí tí wọ́n dì mú bẹ́ẹ̀ wọ́n nítorí pé ní ojú àbí ẹnu inú ẹnu bátónù anf àbátónù àbátónù fam inú ẹnu kálukúwa àti bátónù anf àti inú imú kálukúwa nínú gbẹgbẹ wájú tí yẹn náà ní káfọ́ọ̀nù wọn rẹ̀ kó sáksúlù ojú ẹ̀kún káfọ́jú wájú. lọ́wọ́ jùlọ wọn ni bẹ́ẹ̀ náà nítorí pé ní níta fi mọ̀ pé inú sani káfọ́ na ló wá tí a bá kọjú sí tí a bá kọjú sí ẹlòmíì ó pé so òun náà ti wá ní tí a tún tó bá yá kéèyàn fọ yíyọnu àti kéèyàn fi omi sí mú ọ̀ràn yẹn ni wọ́n ní yóò fẹ́ lọ sọ́ọ̀lù. يفطر الصائم بوصول القيء إلى إليهما إذا استجاع ọbẹ̀ yìí kéèyàn tí wọ́n bá ti fa èbì fún ọ̀rẹ́ tó fi bì kí ṣe pé èbì gbé èbì ò gbé kò sàrà rẹ̀ ìzára dàlùkọ́ ìyẹn pé ó fè èdè fún ẹ òun ló pè ó fà ó fà tó ti tó ń fi bì wọ́n tó bá fi lè dé ẹnu wọ́n tó ń fi gbà rẹ̀ tó bá fi lè dé ẹnu rẹ̀ báyìí ẹnu inú ẹnu rẹ̀ àbó ti dé imú inú inú imú rẹ̀ ẹnu alọ́lá àwẹ̀ rẹ̀ ti já àwẹ̀ rẹ̀ ti já wọ́n sọ̀dọ̀ ń túmọ̀ sí pé ó ní ìdájọ́ ọ. onu zahirun onídàájọ́ zahirun wájú onu ntọ́ jẹ́ pé ó oha níbi wọn dáwájú yàn báyìí na wọ́n ní àkejì tí ọba jẹ́ pé wọ́n bá oúnjẹ wàlá yóò tòrò sáà bí wọ́n bẹ̀ tọ̀ sí ìhìmà ẹnikẹ́ni tí tí ọba ti dé nù léyìí tá ti gbé sí inú imú rẹ̀ tí ọba sọ kalẹ̀ sí ọ̀nà fún tí ọba sọ kalẹ̀ sínú wọn ni kò sẹ́ni tó sọ pé àwàdà já àbí ń bẹni wọn ni kò sí kò sí lẹ́yìn àbá àbẹ́yìn lọ́wọ́ wọn fi oúnjẹ gbọ́ inú imú abọ́ fi bọ inú ẹnu ó gbé sẹ́nu ẹnu rẹ̀ báyọ̀ ya ni ó gbé sẹ́nu kọ̀ wá gbé mi kò ní kò ní kankan bẹ́ẹ̀ èyí tó sì wà nínú mú kò sí kíni ọ̀sọ̀ kalẹ̀ sínú àròjà wọn ni àròjà ọdún méjì ìkẹta ولا يحد بوضع الخمر بوضع الخمر فيهما àbí بوصول الخمر إليهما kéèyàn ọ̀rọ̀ akọ́tí ọ̀rọ̀ dé ibi ẹnu báyìí kó dáa dé inú ẹnu yẹn ọtí tí ò mú kò mú o ó kàn á dé inú ẹnu rẹ̀ àbí inú ọmú rẹ̀ kò mú ó sì pọn jáde padà yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbí ẹ̀ náà ní ọtí lápèjúwe ó sì kéyìn wọ́n gbé sínú ẹ̀ ó fọtí sẹ́nu ẹ̀ ó fọtí sẹ́nu aṣọ sí inú ẹ̀ náà ọ̀rọ̀ mọtí sí ọ̀rọ̀ abẹ́ ìyàní ọ̀rọ̀ fi ọtí sí inú ẹnu láì ọ̀rọ̀ abẹ́ kọ́ ẹ̀ka inú ẹnu òṣèré àgbà fẹ́ẹ́ fi bí omi mánu ọjọ́ tó mẹ́nu má pè júwe sọ̀rọ̀ àbọ̀ ọ̀rọ̀ afásí mú kékeré sọ tó sì fa jáde wọ́n ní kò sẹ́ńtò rẹ̀ kékeré ti hábì fún torí pé wọn ò ní kàkún pé bọ́yá mutí wọ́n yàtọ̀ ọ́fíìsì ẹnu ni ó yẹ ó sì tún padà kan náà ni wàlá tó ń ṣàzù alhormatu hormatu bàdà wàlá tó ń ṣàzù hormatu bàdà ẹ̀ bí o sọ ní lábání ilé ìhìnà tí obìnrin ti ń fún ọmọ aláyàn wàlá tó ń ṣàzù hormatu bàdà hormatu bàdà ẹ̀ bí o sọ ní lábání ilé ìhìnà obìnrin ti ń fún ọmọ aláyàn tó wá fi àyàn sí àmàtí àyíkéyìí ọmọ tí tó bá dàtọ̀ àbí tọ̀nà kankan sunkún tó ẹ̀kọ́ ń sì ní omi lẹ́yìn tó a fi àyìn sí inú tó gbé sínú sí inú ẹnu ọmọ yẹn tọmọ yẹn kàn ọkàn fà á kò fà á kò gbẹmí ó wá tú àbí ibi tọkàn àbọ̀ inú ọmọ rẹ ni wọ́n sì wọ́n sì fa ẹmọ wọ́n sì fa yàn láì wọ́n ra fún padà tó ẹ pé wọ́n fa yàn padà láti inú ọmọ yẹn wọ́n ní irú ọmọ yẹn kò délé wà fọ́bìnrin ìbàjẹ́ délé lẹ́wọ̀ fọ́bìnrin yẹn bẹ́ẹ̀ ni kò délé wà fún ọkọ rẹ̀ kò délé kò sí ìgbéwà láàrin àtọmọ tí obìnrin bí wọn tún máa wà látún ṣáájú fọmọ tó bọdọ ìdò òṣèlú lábàáni ilé ìhìnà iná nìyẹn tó ń ṣáájú mẹ́rin tó máa pé tàfà àbí tọ́sibítù àbí tàfùtù bíhì tàfùtù ọ̀nà yóò bùn àléhì ẹ̀karùn-ún wọ́n ní wàlẹ́ yẹ́dùrú gọ́tùn nàjásá mìíràn ويجب غسل النجاسة ويجب غسل النجاسة منهما آه، آه، ويجب غسل النجاسة منهما أنا يعني تي أجنبا وعني إنه إنه يعني. كفر bẹ́ẹ̀ni bá ti wà ní inú imú yẹn náà ọ̀rẹ́ ẹni kó ṣe kíni kó fọ̀ wọn látara bẹ́ẹ̀ àwọn kan mára ń yìí ń ṣàlàyé fún wa pé àjọ ń gbẹyẹ níbẹ̀ yìí pé inú ẹnu ọ̀nkálùkù àti inú ọmọ ọ̀nkálùkù wa inú ọmọ ọ̀nkálùkù wa. ní torí pé tí ọba ní ìdájọ́ rẹ̀ ní gbogbo àwọn kan táwọn sọ yìí báyà kan náà pé ọba ti dóúnjẹ sẹ́nu ọkàn àjọṣe rẹ̀ ahán ọba tún padà kó dé nǹkan kan sí kò sí lọ́sọ̀dọ̀ sí ọ̀fun rẹ̀ pé ga tọ́wọ́ kọ́kọ́ bá ní tí ọba ní ìdájọ́ ìtọ́wà ń ta tí ọ ní lákòjúwe tí a bá ń dẹ̀rẹ̀ parí kẹtọ́ sí mi dájọ́ ìtọ́hàn níbi mú ìtọ́hàn gbangba rọ́ọ̀hìrò mú ìtọ́hàn kí èsì nù rẹ̀ so ẹ̀hìn tí wọ́n sọ ni bẹ́ẹ̀ náà làwọn kan yókù náà àwọn kan mí náà àbí ẹni tó bá fi ọ ẹni tó bá fi ẹni tó bá fi lápèjúwe kí àwọn fi ọtí kó fi ra ẹnu kó fi ra ètè tí wọ́n gbàgbọ́ sí hádùn fún mi àbọ̀ fi ra ẹnu imú imú rọ́ọ̀hìrò imú ẹ̀ òkè imú ẹ̀ tí wọ́n sì hádùn fún wọ́n sì gbìyànjú fún wọ́n ní tẹ́ fún wọ́n tó bá pé ẹnu inú imú inú ẹnu àti inú imú tí ọba nídàjọ rẹ ní ní àkàtà ti ha ti wá rí nítorí dàjọ ní bí ká dandan ká odò tó hàn ní ojú ara tó bá débi so ẹ̀rọ náà ti ní ìdájọ́ rẹ̀ ni pé bó ti jẹ́ bẹ́ẹ̀ ni ká fọjọ́ ńlá wájú níta fi ń kọjú sí yàn báyìí níta hàn ní ògbẹ́ta fi kọjú sí yàn tó sì jẹ́ pé inú imú àti inú ẹnu ó ti ní ìdájọ́ rẹ̀ lọ́dọ̀ táwọn pẹ̀lú àwọn kan máa ń tàwọn sọ yìí dandan ni kéèyàn ṣe kìnnì dandan ni yọnu lọ́dọ̀ dandan ni yọnu dandan ni kéèyàn yọnu jẹ́ dandan ni kéèyàn Eh, rìwáyà àkọ́kọ́ nìyẹn rìwáyà kejì ni pé fífún omi símú nìkan àti fífún jáde òun nìkan ní ọ̀ràn yẹn òun nìkan ní ọ̀ràn yẹn yíyọnu yẹn sọ̀rọ̀ yẹn ẹni pé níyọnu inú súná lọ́rọ́ lọ́jọ́ ìdán omi àti jáde padà òun nìkan ní ọ̀ràn ń bẹ àwọn náà ni àwọn àhàdìsí mi tó wá tó jẹ́ pé tó wá ń bẹ̀ lásán ọ̀nà kékeré òfin sí mú. من توضأ فليجعل أنفه فليجعل في أنف فليجعل فليجعل في أنف إيمان ثم ليستنشق فليجعل في أنف في ماء في منخره ثم ليستنشق من توضأ فليستنشق من تواضع فليستنصر من تواضع فلينتصر هذا الصحيحين بين المعطل المعطل مالك رحمه الله هذا ميرسي àpèjọ àti fífi àwọn mẹsẹ rí nínú àwọn adájọ́ tó lọ tó ṣíwájú so wọn ní ọ̀rọ̀ pé kí wọn fomi símú nìkan àwọn ẹbí tó wà wọn pé kí wọn fi omi símú nìkan ní ọwa ọwa fún pé ó sì wá níwá pé amúlù ó sì wá níwá amúlù pé àṣẹ ni èyí tí ẹni tí máa ń ṣàlọ́lá o kó fami símú kó sì fàjáde padà tó rà bẹ́ẹ̀ wọ́n amúlò lòdù wọ́n amúlò wàhálà lòdù ẹ̀yìn bàtà jẹ́ lòdù sí mẹ́nà kọ́lá ẹ̀. rìbáyà kẹta lọ́dọ̀ wọn ó ní ó ní omi fífa yíyọnu àti ìfaramisímú níbi ìmọ̀ra ńlá nìkan ló ti ṣe ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n bí ìmọ̀ra kékeré ìmọ̀ra ńlá tó jọ̀rọ̀ yẹn ìmọ̀ra aláìní náà ní ìwẹ̀ ìwẹ̀ jànábà àbí ìwẹ̀ haidọ̀ ìwẹ̀ haidọ̀ tóbìnrin kan máa wẹ̀ ìwẹ̀ nifas tóbìnrin kan máa wẹ̀ àbí ìwẹ̀ jànábà tọkùnrin àtòbìnrin máa wẹ̀ àbí ìwẹ̀ kéèyàn fẹ́ lọ júmọ́ àwọn tó sọ pé so ìwẹ̀ sànù ìbàdàn so ìwẹ̀ àtọ́ràtò kọ́dọ̀ àdànù àbí ìwẹ̀ kéèyàn yadda ya tuna wa yadda ya ci ya pampara now wọ́n ní ìfimú ìfọmísímú àti ìfọmísímú àti yíyọnu níbẹ̀ ọjọ́ náà yẹn nígbà bí àlọ́ alákè sọ̀rọ̀ yẹn wọ́n ń torí pé ní wọ́n fẹ́ kó mi kárí ara tábà ń wẹ ìrọ̀rùn yẹn yẹn wọ́n ní wọ́n fẹ́ kọ́ mi ọ kárí ara rẹ yẹn wọ́n fẹ́ kọ́ mi ọ má débi kankan. gẹ́gẹ́ bó ṣe wá jẹ́ pé tí àwọn bá wẹ̀rẹ̀ ọ̀ràn èèyàn tí àwọn bá ní ohun tó pọ̀ wọ́n fẹ́ kí èèyàn fọwọ́ là kó fọwọ́ là ní kó wọ́n fẹ́ fi dé àwọn alẹ́ orí yàn ń bẹ́ẹ̀ náà nìyẹn ó ṣèṣe ó jẹ́ pé tí àwọn bá ti ń wẹ̀ o èèyàn láti yọnu kó wọ́n fi lè dé inú ẹnu náà dandan kí wọ́n yọnu ó fọmọ yọnu kó fi lè dé inú ẹnu yàn náà dandan kí wọ́n ti fi mú nínú kó mẹ́tìlẹ̀ dé inú imú yẹn ǹgbà eléyìí ò rí bẹ́ẹ̀ bí àlùwàlá ǹgbà tó ti rí bẹ́ẹ̀ bí àlùwàlá wọn jẹ́ pé dandan ni níbi dandan ni kí wọ́n fi fi mú kí sì yọnu níbi rẹ̀ ǹgbà bí àlùwàlá nínú súnà ni wọ́n Now. ونصفه حديث مع أنه سنن شافع وقف مع بي الإمام ابن أبي زيد الكرواني رحمه الله مسح الأذنين كما طايت جدي كما طايت جدي النبي صلى الله عليه وسلم أصلا آه، يعني حديث ابن عباس رضي الله عنه أثر الصحابة النبي صلى الله عليه وسلم يقول أنا رأيت النبي صلى الله عليه وسلم كان النبي صلى الله عليه وسلم إذا توضأ إيه، إذا توضأ مسح أذنيه ظاهرهما وباطنهما الحديث عن اسمه الإمام الترمذي رحمه الله أنسى كل الله في عبدنا آه، آه، الإمام النسائي بين الإمام آه، الإمام ابن خزيمة أنسق الألافات سيدنا مندى الإمام ابن مندى أنسق الحديثي والصححات فالإمام الحاكم رحمه الله إنه تجا حديثنا وصا سبقوا تعمينا ده سلوكي كي أطايتي إنه سنان ولا لان إنه سنان ولا لان أريان أريان bí wọ́n ṣe wá pa àti ìta etí àti inú etí nìyó torí bó ṣe wá ní hadith pé rahman masaha ọ̀bùnmẹ́hì rahirehima abatunaihima gba nabi sọ̀sán wọ́n bá pa etí wọ́n pa ìta rẹ̀ àti inú ẹ̀ ìta inú etí méjèèjì àti inú etí méjèèjì. ọ̀rọ̀ yìí pé ká pa etí méjèèjì inú súnà lọ́la inú pípa inú súnà lọ́la ọ̀la ni iná ni mọ́tà dọ́dọ̀ àríwá àbí hanifa. òun náà ni mọ́tà dọ́dọ̀ àlèmám àlèmám àlèmám ṣáfì rahmallah àlèmám ṣáfì rahmallah ló jẹ́ mọ́tà dọ́dọ̀ àmà malik rahmallah òun náà ló jẹ́ mọ́tà dọ́dọ̀. غمش انت ينقيت القول مشهور من مذهب الإمام الشافعي رحمه الله ابن بين لدى الماء أبي حنيفة نعم بين لدى الإمام أبي حنيفة رحمة الله على الجميع إن أسمع الآن ما ملكية مالكية بطل èèyàn tẹ̀ padà nù fàdáìlù wọn kàkún fàdáìlù wọn kàkún tẹ̀bídì mà ọ̀dùnlẹ́yìn nínú fàdáìlù àlùwàlà wọn kàkún ọ̀gá padà wà lórí ẹ̀ńṣẹ́ àlọ́tàrà but nínú ká kí èèyàn ra fi kí èèyàn ní kékeré tún mú omi míì nínú tó fọdún nínú sọ́wọ́ kó fi pa etí nínú súnmọ́ àlọ́ aládọ́ nínú aládọ́ àmàlìkíyà ni tẹ́ẹ̀kì àwọn tẹ́ẹ̀kì wọn tó nífàjọ́ lọ́tọ̀ gẹ́gẹ́ bí ọ̀dọ̀ àwọn ṣàfihàn àwọn ẹnu súnà àlọ́lá ni àwọn ẹnu súnà àlọ́lá ni so lọ́dọ̀ àdìmọ́ àbí hanifa àwọn omi tí wọn ti pa orí náà ni wọn fi pa etí náà ni wọn fi pa etí ẹnu súnà ní kékeré omi tí wọn ti pa orí náà ni wọn fi pa etí nǹkan ní omi ní ìṣòwò ọmọ lọ́tọ̀ ìjẹ́kọ̀ọ́ náà bẹ́ẹ̀ ni wọ́n dábàá mẹ́ríkà ọ̀sán lọ́sùn sí ọwọ́ kó fi pa etí lọ́tọ̀ ọ̀tọ́dọ̀ alimá ahmed rahmatullahi aljami àwọn ní ọ̀ràn yẹn ni ó jẹ́ pé náà bá ti pa orí omi tí wọ́n fi pa orí náà ni wọ́n fi pa etí ìyẹn kò yẹn wọ́n pa ọ̀ràn yẹn ni kí wọ́n pa eh, etí papọ̀ mọ́ orí ọ̀ràn yẹn ni kí wọ́n pa etí papọ̀ mọ́ orí lọ́dọ̀ tiwọn. adada kan ti pè mọ́ ṣàlùtàn náà. náà lọ́dọ̀ àlẹ́mọ́ àṣẹ̀rọ̀ ṣàmọ̀lọ́ ní kí tí wọ́n bá fẹ́ pàtì ọ̀rọ̀ ní kí wọ́n pa ìjọba pọ̀ mọ́ orí ní pé bó ti jẹ́ pé ọ̀rọ̀ yẹn ní kí wọ́n pa ẹ̀rí ọ̀rọ̀ yẹn náà ní kí wọ́n pa ìjọba pọ̀ mọ́ fi ṣẹ̀rí ọ̀rọ̀ yẹn kan ní ọlọ́run wọ́n sàhóbì wọ́n sàhóbì ó sì kùn àlùbáwò níbi wọ́n lè sọ́ọ̀kù. للإلصاق للإلصاق أنت تشيل التبعيد كذا التبعيدية دائما دي كذا وصل التبعيد كذا كبايا بيا كاتا باكن تين باكن رين يعني كذا كاتا أوري أنت لا شو أو تقولي كذا بنا جسون كذا فرانس tí wọ́n ní gbàtí ọlọ́run sọ bẹ́ẹ̀ tàbí pé للطبيعة للإسحاق من كتب الطبيب تذكر أنني الإمام ابن برهان الأقدري كان جاءنا الشيخ كان جاء الشيخ الشيخ الأبي على كوكوما الإمام الأقدري رحمه الله صوت أني أن ترى تقريبا نبي التبعيد يعني كلمة جلالة الله تقول لم تسرحوا برؤوسكم أن تقريبا ويتم يعني كي أفاق يعني ثم ذكر كفا من فقد أتى أهل الأربية بما لا يعرفون فقد أتى أهل الأرضية بما لا يعرفون أبي فقد جاء أهل الأرضية بما لا يعرفونه أتي أجاك أتي سانكتي أو النربا وما so nítorí màá sí pé báwo èèyàn tó já dáadáa bẹ́ẹ̀ ni kékeré sí pé tàbí bọ́lọ̀ ṣe máa wá bẹ́ẹ̀ tàbí débi sa inṣàlá tààlà àbí pé ká pa orí tí ó bẹ̀ ni àbí kèsì gbogbo ẹ̀. wọ́n gbà tó ti wá jẹ́ pé báwo yìí ni sọ́ọ̀kì wọ́n bá fún ìrìsọ́k pé etí sì rè a bá etí a pé etí inú orí wà etí ọ̀dà wà kìí ṣe ọdún kan tó wà so etí méjì o kìí ṣe pé ó jẹ́ àwọn nǹkan tó dádó nínú etí ló wà wà méjì ni ọdún tó wà méjì o kápá etí o àkápá orí etí méjì sínú. wọ́n ti pé anabi sallallahu alaihi wasallam sọ́nù hadith abdullahi ibn zayd tí yàrá imam abu dawud dáwà tààmì náà tí wọ́n ti pé eh, al'udunani min ar-ra'si al'udunan min ar-ra'si etí ọ̀nkálùkù àmì bèbè ọ wà pẹ̀lú etí wa ni a wà pẹ̀lú orí mi ẹni pé ọ wà pẹ̀lú orí mi. wọn àkọ́kọ́ mórí látara bẹ́ẹ̀ omi máa ti pa orí wọn náà iná ni wọn fi pa etí bọ́sì ajẹ́dá kí wọn pa orí dandan ni kí wọn sì kí wọn pa etí papọ̀ mọ́. bàbáda màlìkíyà àti àwọn tí wọn ní a àbọ̀ àwọn náà sọ pé kí pa orí. ọ̀pọ̀ méjì àbí káwọn parí ti papọ̀ mọ́ orí ẹ̀yìn náà ní ntọ́jà súnà Sudan kápẹ́ súnà so Sudan ìrẹsọ́kọ́ yẹn so wọ́n ti tán náà dì mú ni àbí pé orí sì rè inú rẹ̀ ní etiwa etiwa pọ̀pọ̀ orí ni lọ́tọ́dọ̀ àwọn àwọn màlìkí àti Imam Shafi rahmatulah jẹ́mi àwọn rí pé etí ayàtọ̀ sórí ó ti ṣe wà so etí wà lọ́tọ̀ etí wà lọ́tọ̀. مسجد من تان بشري ومن حديث أبي أنا بحديث عبد الله بن زيد رأيت النبي صلى الله عليه وسلم مسح مسح مسح رأسه وأخذ ماء وأخذ ماء وأخر لأذنيه ماء خلاف الذي مسح به رأسه قال النبي صلى الله عليه وسلم تكون قائمة أخذ بأذنيه ماء خلاف الذي مسح به رأسه أمر النبي صلى الله عليه وسلم كان قائمة أمر tán àwọn àrí pé wọ́n wọ́n fi pa ẹtí méjèèjì lọ́tọ̀ ìyẹn ni pé yàtọ̀ sí omi tí a fi pa orí. حديث أنا أسمع الإمام بيهقي رحمه الله أنا سأقول الإمام بيهقي سأقول إسناده جيد من إسناده هو جيد إسناده لا لا فيه بعد كده كده حديث حديث الأذنان من الرأس في حديث أخر من habna badniri ma an daga dafa lada masa da ba sa kini ke gina ya pe non bela da wani hadis ke ola lafiya bala lafiya mun da wani mata sa pe hadis ti àwọn malika bi sari wani kula lafiya sin da wani mata sa pe àwọn tan tan so ta in da da na ta pe hadis ti àwọn malika hanabila na bi sari kula lafiya àbí pé ọ̀kan àbí ọ̀kan ó ládàá jù kan lọ so inú asọ́ọ̀kì láfọ̀ọ́ náà nìyẹn. ǹjẹ́ lórí pé hadith ipe anabi sallallahu alaihi wasallam fi omi ní ìsọ tún mọmi tún fi omi ní ìsọ wọ́n ti pa ìtì lọ́tọ̀ ẹni pé nọọsù ni nọọsù ni ẹni pé ọdá lórí lórí nǹkan tó yàtọ̀ sí anabi ọ̀fọ̀ mi ní pa ìtì nítorí dá lórí ni pé anabi sallallahu alaihi wasallam bọ̀ mí ìsọ lọ́tọ̀ wọ́n bẹ́ẹ̀ ni na sọ́rí yóò àdó àwọn mọ̀lẹ́kì táwọn ìṣẹ̀lẹ̀ náà ya nọ́ọ̀sù nọ́ọ̀sù làbẹ́ kì àdéhùn náà ọjọ́ nọ́ọ̀sù síbi kan jẹ́ ìṣẹ̀lẹ̀ ni pé ó nǹkan tó jẹ́ pé àlẹ́ dán mi yìí yàtọ̀ sí ìṣẹ̀lẹ̀ ń bẹ́ẹ̀ náà sì ti eh, anábìlà anábìlà náà eh, pé etí ní òun náà nọ́ọ̀sù náà ni alòògùn náà ni mí náà àṣù ọ̀kan ọ̀kan àwọn pé èwo lọ́tẹ̀ àwọn ọdún èwo ní ọ̀làdà àjò ní ọ̀làdà sọ̀rọ̀ àwọn táṣà pé hadith àbí hadith àwọn táwọn mọ̀lẹ́kẹ́ àbí sẹ̀lẹ̀ ọ̀làdà náà ti kó kí wọ́n ṣe kìnnì kí wọ́n tó mọ̀ mí kó fi pa etí yàtọ̀ sí omi tí wọ́n fi pa orí òun ni ó dáa jù عبد الله بن زيد لقي اخر ماء ثم اخر ثم اخر ماء لاذنيه ثم اخذ الاذنيه ماء الخلاف الذي اخذ آه، مسح به راسه مسح به من اودا جوكين وشي توجيبيني مي ديوان ادكي اتمي ديوان نوري انا تقال حقي وامسح به برؤوسكم انا برواتني ما من اصنع على لاحتي افاقها وباقيه فريضه nítorí yàtọ̀ sí táwọn sọ yìí faridọ̀ ni nítorí yàtọ̀ sí táwọn sọ yìí táwọn kà fún wa nínú síra àwọn àrísálà ọ̀rìn ẹ̀ ọ̀làlẹ́ aráyìn àlọ́lá ni. ìdáni mọ́tàbí máa Malik rahimola àwọn sínú àlọ́lá ju tí wọ́n kà fún wa yìí lọ. wọ́n ní tó fa tí a fara bí ṣe bẹ́ẹ̀ ni pé àwọn nǹkan tí wọ́n kà yìí àwọn nǹkan míì tí wọ́n tún kà kà inú súnà lọ́la lọ́wọ́ wa a sì láwọn ìtàn sọ pé inú ọ̀ràn yẹn lọ́la lọ́wọ́ wa ìgbà tí àpẹẹrẹ tí wọ́n ń bẹ̀ ń bẹ̀ yẹn ló jẹ́ kí wọ́n sọ pé kí àwọn kan táwọn kà yẹn òun lọ́jọ́ súnà nù yẹn ni pé ìgbà tí wọ́n sọ pé àwọn kan táwọn kà fún wa yìí o òun lọ́jọ́ náà àwọn súnà lọ́la tẹnu kò lè lórí àwọn kan náà tí àwọn ọ̀ka òun tí wọ́n kà òun tí wọ́n sì kà tí wọ́n sì kà kúnnú súnà lọ́la nù mọ́dàbò kì í ṣe ń tẹnu kò lè lórí ń bẹ́ẹ̀ nu àwọn onímọ̀ tí wọ́n sọ pé ọ̀nà yà ló jẹ́ ǹjẹ́ náà ọ̀nà kan sọ pé ọ̀nà yà ni kí ni ọ̀nà yà ni ó jẹ́. ọ̀rọ̀ yìí tí wọ́n bàbá jẹ́ lórí pé tí wọ́n ń dàlẹ́ ní alkhilafu dàkìlì ìyẹn pé alkhilafu madhabi àbí alikilafu sàfì tí wọ́n sọ pé alkhilafu sàgìr ìyẹn pé tábà jẹ́ tábà sọ pé tí wọ́n ń dàlẹ́ rò nígbà tí wọ́n sọ yìí ọ̀nà yà ni khilafu tó wá ìyá tó ń tó wá nù mọ́nú mọ́dà mọ́ mọ́rí kẹ̀kẹ́ gan ni o. wàyí ńlá tó bá jẹ́ pé ní tí wọ́n gbà lérò ṣẹláàfù àwọn onímọ̀ míì tí èso mímọ̀ mọ́dà bá mọ́lẹ́kọ̀ ọ̀hún lọ. àwọn kan tí wọ́n kà síwájú náà àwọn míì bẹ̀tẹ̀ pa wọn sọ pé tí ń bẹ́ nù wọn kan tí wọ́n kà síwájú wọn sọ pé ọ̀rẹ́ ẹ̀ lọ́dọ̀ tàwọn ẹlòmíì náà bẹ́ẹ̀ bí alimọ́dọ́mọ́dọ́ àti alistinshaq ṣe alimọ́dọ́mọ́dọ́ kí wọ́n fọmi yọnu àti kí wọ́n fọmi símú mẹ́ta ríra mẹ́ta lọ́wọ́ lọ́dọ̀ máa máa ń dọ̀hàn lọ àyè sọ ẹ̀rí tí tìyẹ̀rí ríra mẹ́ta ní kúkúrú fún wa. so that nínú tí wọ́n jẹ́ nínú sínú àlọ́ àlàlá nínú mọ́tà àbúmọ̀ mẹ́ríkà ọ̀hún ọ̀lọ́ òun ni kí wọ́n fi kí wọ́n dá pípa orí padà pípa orí kí wọ́n dá padà síbi tí wọ́n ti bẹ̀rẹ̀ nínú sínú àlọ́ àlàlá ni kéèyàn pa orí gbogbo orí yẹn náà ọ̀rẹ́ yẹn lọ lánàá o wọ́n dọ̀ máa malik rahmanullah àtọ́dọ̀ máa ahmed rahmanullah òun náà sì ń tọ́ òun sí òun náà sì ń kátó tẹ̀wọ̀n ẹ̀tọ́ sí ti alimam shafi'i alimam abu hanifa sọ àti imam shafi'i sọ àwọn padà máa gbọ́ bẹ́ẹ̀ inṣàlá àwọn padà dé bẹ́ẹ̀ inṣàlá tààlà gbàtà bá débi ọ̀rẹ́ yẹn lọ lá. dá padà ká dá ẹ̀ẹ́ ká dá tó fà orí padà sí ibi ká ti bẹ̀rẹ̀ òun ni wọ́n pè nínú súnmọ́ lọ́lọ́lá. Wọ́n ti hàn fi ṣẹ̀rí òun náà ní hadith Abdullahi bin Zayd al-Mazini radiyallahu anhu wọn sẹ́rù sàhábà wípé bàtí wọ́n sàrọ̀ bí wọ́n sàlàyé bá níbi sallallahu alaihi wasallam fún wa. Fàmásà àdúrà sí kí Ànábì sallallahu alaihi Wọ́n ní Ànábì pa orí wọn. بدأ بمن قدم رأسه فأقبل بهما أنا فأقبل أنا فمسح برأسه قال النبي صلى الله عليه وسلم فأقبل بهما وأدبر النبي صلى الله عليه وسلم ما bẹ̀rẹ̀ بوجه يعني كي ما pé على pa orí فأقبل بهما وأدبر ما tún pa lọ بدأ بمقدم رأسه النبي صلى الله عليه وسلم wọ́n bẹ̀rẹ̀ ìjà ti bẹ̀rẹ̀ sí ní pa orí láti bẹ̀rẹ̀ dọ́wọ́jú wọn báyìí. وذهب بهما حتى ذهب بهما إلى قفاء حتى ذهب بهما إلى قفاء sí tí wọ́n fi wá dé tí wọ́n fi pa lọ síbi ìpàkọ́ wọn ìpàkọ́ báyìí sallallahu alaihi wasallam ثم ردهما حتى وصل إلى المكان الذي بدأ منه wọ́n lẹ́yìn ìgbà àwọn anábì sọlọ sọlọ wọ́n tún wá dá ọwọ́ padà báyìí ẹni tó bá ti bẹ̀rẹ̀ ní wọ́n bẹ̀rẹ̀ báyìí orí kíkọ́ láti bí iwájú báyìí báyìí wọ́n ti báyìí wọ́n mú lọ sí ọwọ́ méjì báyìí ìjà fi dé sọlọ hàtàdà rí bíi mẹ́lá ìlàkọ̀fà fọ́mọ̀rọ̀ dáhùnmọ́ wọ́n náà wọ́n fi ọwọ́ méjì báyìí wọ́n fi ń dá wọ́n fi ń pa ọdún padà. حتى وصل إلى المكان الذي بدأ منه في تنافي في الدبي بكان في بلودي كفا صلى الله عليه وسلم dídá orí padà dídá pípa orí padà lọ sí ibi tí wọn ti bẹ̀rẹ̀ yẹn òun wọn kò ní sún sún àlọlá wọn sún àlọlá torí pé alápá aláṣẹ pé wọn ẹkẹjì ẹdíkejì náà ni pé wọn sọ fún obìnrin oṣù kan wọn ká pa orí wa ká pa odò orí wa wọn làwọn pa aláṣẹ ká pa orí wa yẹn tó bá ti pa orí tó ti pa ó ti bẹ̀rẹ̀ láti bí wájú rẹ tó gbé lọ sẹ́yìn ó ti pa orí nù nítorí lẹ́kún dídá padà àlékún ni àwọn akọ́lùfù nàdù kókò jùlọ nítorí kálukú nàdù bò ní nítorí bí sọ́n lọ sọ́lọ́ dídá padà kí wọ́n dá padà nàdù bò ní wọ́n dá padà àlá àlá wọ́n ṣe nàdù ọ̀dọ̀ sèbáàbù ní àbẹ̀rẹ̀ sọ́dọ̀ kálukú aláwájú sùn ní àtọ́rí kí wọ́n ti ń pè ẹ̀ ìtìláàfù wọn aláwájú sùn ní yàrá ní sunan nínú súnà da àti wọn da kọ́tà fún ọ̀dà kọ́ fún wọn. nínú súnà àlọ́ bákan náà òun ni wọ́n sọ pé ọ̀nà pé ọ̀kẹ́ káfí omi míì káfí omi míì pa etí ìyá ti ìdájọ́ sẹ́yìn nínú súnà àlọ́ bákan náà òun ni kí a ṣe tàrtíìbù kéèyàn ó to àlọ́ àná kéèyàn ó to bẹ́ẹ̀ ra wọn bí àyà ṣètò ẹ̀kú báyà ṣètò ni pé ọlọ́run ká kọ́ fọ ojú ká fọ ojú wa bàbá fojú tán ẹni ká ṣe ká fọ ọwọ́ wa lọ́rọ̀ déédéé ìdánwò wa ká fọ ìdánwò papọ̀ mọ́ ọwọ́ wa ìkẹta ká pa orí wa ìkẹrin ká pa àkàfọ ẹsẹ̀ wa ìdẹ kókósẹ̀ má kókósẹ̀ ẹsẹ̀ méjèèjì dára ṣètò nìyẹn o ayatul wudu nínú suratul maida bó ṣètò nìyẹn bákẹ́yìn kéèyàn fọ ọwọ méjèèjì kó tó fọ ojú lápèjúwe àbọ̀ pa orí kó tó fọ ọwọ méjèèjì lápèjúwe so àbí ó fọ ó fọ ẹsẹ̀ ó tó pa orí eléyìí ń sọ àkókò tó tẹ̀lé ara wọn ni wọn ń nínú ọmọdé àbàlùmọ àmàlẹkọ ọmọdé nítorí dájúmọ ń bẹ wọn pe at-tartib inú sunan alwala inú sunan alwala ni bẹ́ẹ̀ náà lọ́dọ̀ alimam abi hanifa dọ́wọ́jú wa ká sì fọ ọwọ́ wa débi àwọn kókó kókó eh, pàmò àwọn ọ̀dán ọwọ́ wa bẹ́ẹ̀ sì ni ká pa orí wa ìborí bẹ́ẹ̀ ni ká fọ ẹsẹ̀ wa ká fọ pàmò kókósẹ̀ pẹ̀lú wáwò ni fáksìlú ojú àkùnmọ̀ èdè àkùnmọ̀ fáksìlú ojú àkùnmọ̀ èdè àkùnmọ̀ lànà wọn fi kí wọn sọfọ bèrè oṣù fún àbúrò àkùnmọ̀ àkàbẹ pẹ̀lú irinṣẹ́ tí wọn fi ṣòkà pọ̀ nínú tí wọn fi ṣòkà a ti sọ kìláàfù àwọn onímọ̀ ìrìnà náà dèdè lágbára pé ṣé wà tòfí dòrótìbà wà tòfí dòrótìbà a ti tọ́sí lọ́rọ̀ wọn ẹ̀yìn àfẹ́ dá padà ṣe ná àwọn tó pàlàpà sá sọ ni pé àlùwá ọ̀la àtọ̀rọ̀ tì ẹ̀yìn dá tòfí dòrótìbà. wọ́n nígbà tẹ́ pé wà kìí ṣe pé báyà tó ti wà lẹ́yìn wá o dandan ni kókó wà lẹ́yìn ó lè jẹ́ nǹkan tó wà wájú ńjọ́ mi ó lè àwọn oríkèéríkèé lọ láyé ká tó tẹ̀lé ra wọn ajẹ́ pé inú sunan ni kì í sọ̀rọ̀ yàn inú sunan ni kì í ṣe ọ̀ràn èèyàn tí àwọn bá fọ méjèèjì kó tó fọ ojú ní túmọ̀ sí pé kò ní tún àlọ́ aláṣẹ mu tí àwọn bá fọ ọba pa orí kó tó fọ méjèèjì kò ní tún àlọ́ aláṣẹ mu lórí ọ̀rọ̀ ọmọdé lórí ọ̀rọ̀ ọmọ àmàlí kò sọmọ lọ lọ́dọ̀ ọ̀rọ̀ àbí hanifa tí nínú sunan lọ́dọ̀ tí àwọn bá ti jẹ́ pé èèyàn gbàgbé ó fọ ẹsẹ̀ kó tó pa orí ẹ̀rùn ló tàn lára ṣe kí náà kàn ṣe yà pa orí padà. wọ́n á sọ ní mọ́dà tàbí ìlú ẹni mọ́dà bí fọ́sẹ̀ ń bá ní mọ́dà bò wọ́n ẹni pé mọ́dà àlèmọ́ àmọ́dé tí à ń kọ́ yìí tá à ń ka tíra ní tíra àwọn ọ̀kan náà tíra tí wọ́n ṣe ní mọ́dà bẹ̀rẹ̀ wọ́n ní tó bá jẹ́ pé ìyẹn báyìí wá stankis ìwé àtọ́wà mọ̀ṣúra ni olórí ọ̀rọ̀ tó gbajúmọ̀ ní mọ́dà bìnrin يقول الناس من بعد ما بقسم ذلك الإمام مالك رحمه الله هذا الأكثرون وعليها الأكثرون أبقى في رواية إن شاء الله رواية رواية علي بن زياد إن شاء الله الإمام مالك رحمه الله نعم lọ́dọ̀ ọ̀rọ̀ yìí tí èèyàn bá pa orí kó tó fa ọwọ́ méjèèjì aráwò tí ọba ti gbẹ tó bá ti gbẹ orí tí à ń tó bá ti gbẹ èèyàn wá rántí èèyàn kan rà pa orí òun lọ èèyàn kan rà fọwọ́ lásán nù èèyàn tún orí pa padà mọ́ èèyàn tún orí pa èèyàn tún orí èèyàn tún orí pa èèyàn tún orí pa padà mọ́ èèyàn ni mọ́sí rẹ̀ èèyàn tún ṣe má ṣe pípa orí yẹn èèyàn tún lè pìtì ẹ̀ mọ́ lẹ́ẹ̀kejì wọ́n tọ́ bá jẹ́ pé ó ti pẹ́ tí a sọ̀rọ̀ tí a tọ́ ma ti mú wọ́n sì máa tọ́ pé kọ̀ pẹ́ sígbà tí èèyàn rántí pé ah èèyàn máa fi ah èèyàn tètè rántí pé ẹ̀mọ̀ tí ẹ̀ ti fọ ojú tí mo ti fọ méjèèjì ìyẹn ni pé kọ́dà jọ̀fà kọ́dà tó kéèyàn tó kí oríkèé tó kí ọgbẹ́ tó bẹ lọ́wọ́ yàn nìyẹn o wọ́n ní nítorí dáa ni pé kéèyàn pa kéèyàn fọ ojú tó bá fọ ojú lọ́sẹ̀ bá tuntun ọwọ́ fọ. wọ́n ní mùrọ̀ ayá àbí mùrọ̀ átán èso níyàtì àtàtì torí pé nígbà tí oríkèé rẹ̀ ò tí ì bẹ̀rù oríkèé tó fọ̀ ò tí ì bẹ̀rù tọ́ba wa ṣe tọ́ba ṣe tó ṣe tó wà wájú kó tún wá tẹ̀yìn tó ṣe sẹ́yìn síwájú tẹ̀yìn tó wà wájú nǹkan tún ṣe. so wọ́n wá ní tọ́ba jẹ́ pé ẹni tó bá máa mọ̀ kọ́ ẹni tó bá débi délé yìí ẹni tó bá máa mọ̀ báwo ni ó ṣe wá ṣe wọ́n ní ẹni tó bá máa mọ̀ àwọn kan sọ pé ọ̀rọ̀ méjì ló wà gẹ́gẹ́ alimọ́ muhatab yìí sọ pé alimọ́ muhajir rahmanulah ń sọ̀rọ̀ méjì ń bẹ inú kí àwọn àtọ̀dé pé àwọn kan ní mọ́tàbà malik rahmanulah wọn ni ẹni tó máa mọ́mọ́ fi ń tọ́ ọyọ́kọ́ àlẹ́yìn oṣù síwájú níbi oríkèéríkè àlọ́lá nítorí ẹ̀kọ́ wọn àjọyọ̀ sẹ́yìn tó bá mọ̀ ṣe àlọ́lá rẹ̀ bàjẹ́ yóò tún kì ọ̀rọ̀ kejì ni pé rárá àlọ́lá rẹ̀ bàjẹ́ kò ní tún kì í yọkàn ṣe kí ni yọkàn rárá tún ibẹ̀ yẹn fọ̀ níbi tí wọ́n fọ nǹkan wọn máa ṣe yóò tún fọ lásán kò ní fọ èyí tó wà lẹ́yìn torí pé ó ti ẹ̀tí pẹ́ sígbà tó ti ṣe àti tó bá pé kò pẹ́ sígbà tó ṣe lóko tó bá pé oríkèéríkè lọ oríkèé tó fọ àwọn kò tí ì gbẹ omi ò tí gbẹ ń bẹ wọn sọdọ yóò tún bẹ fọ yóò tún ètò ètò ẹ̀kọ́ àwọn àrọ́jú tí ó ti sẹ́yìn yóò tún fọ tó bá fọ yóò fọ èyí ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn tí wọ́n sọ pé báyà ìrìn rẹ̀ bàjẹ́ yẹn wọ́n ti ṣe pé torí pé ó jẹ́ ọ̀ràn yẹn lórí ìwé àti pé lórí ẹgbẹ́ wa nínú mọ́tàbá máa fi sọ pé pé sani sunna ni wọ́n ní torí pé kìí ṣe pé torí pé ó jẹ́ ọ̀ràn yẹn ṣùgbọ́n torí pé ní ọ̀rọ̀ kan bẹ̀rẹ̀ dáhùn onímọ̀ nínú mọ́tàbá máa fi sọ pé ẹ̀tọ́ máa fi sunna lẹ̀ wọ́n ní ìbádà yẹn àwọn kà pé máa fi sunna lẹ̀ ìbádà yẹn ó àwọn pé yóò tán tún ti àkàn wẹ̀ náà dàbàjẹ́ kọ́ ọ̀tọ́ wọn mọ̀jú fún mi nígbà tó dọ́gba ò ní pé nígbà tí wọ́n sọ pé súnà ní tàtíìb ohun táwọn bá wọn máa filẹ̀ kò bá wọn rẹ̀ jẹ́ kò bá lọ aláìjẹ́ kò sì bá wọn jẹ́ torí pé wọ́n ti jẹ́ súnà láì zámù tàrí kò hà ẹ̀ tó wọn máa fi tí wọ́n bá jẹ́ súnà lẹ̀ láì zámù kí sẹ́ni ebú ṣùgbọ́n tó bá kó bá ṣe tàháwù náà ó lè lẹ́sẹ̀ ẹ̀ ọbẹ̀ fojú di súnà ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀yẹ fojú súnà ní kẹ́lí kíní àwọn kẹ́ni sáwọn bá kó àtàlẹ́ yìí hùn. náà rírà kejì rírà kejì kásá sọ rírà kejì ṣé ó sì kù jẹ́ àbí gẹ́gẹ́ bí àbí ṣe kò sáyẹ̀ tàbí sọ rírà kejì. rírà kejì inṣàlá àpàrà ń bẹ láti máa bá ọ̀lọ́ inṣàlá tẹ́lá ń bìbẹ́ náà kọ́tún náà kọ́ lọ́kọ́jà ìgbà náà lọ́kọ́jà àdàdà.

so sẹ̀ríà ó ṣe ọlọ́jọ́ òkúrò lórí ẹ̀ ẹ̀fẹ́ sì ń jẹ́ fẹ́ni tó bá ń fún dáadáa bó ṣe kó fún bẹ́ẹ̀ náà nìyẹn tí ó bá yẹ bó ṣe kó yọ inṣàlá tààlà tí ẹ bá mẹ́nu kan súnmọ́ bá sọ̀rọ̀ súnmọ́ nìkan kẹrin bí tí ká padà síbẹ̀ inṣàlá torí pé ká má lè kó báyà kan fi lè dáhùn lásán sọ ọlọ́run sàmànà náà bá lọ́tọ́ nínú subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك